وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Ekopata mbuzi kabatu wa asalatu wasici yani shuri mbuzi kabatu ya Nabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ya ci gaba da karatu daga littafi na aljawabin kafi domin sa'ada amin dawa ishafi ya nuna ibn qayyim da jawziya rahimahullahu ta'ala ne karatu ya ara ta da husu manyan da bayanin da ya ci gandiyar ba su ku wọ́n ẹ̀ẹ́dẹ̀ láti ci gaba da tí bàbá bẹ̀bẹ̀ ayé gan wà a àdáàdì àṣẹ́gbò nínà àwọ́fí wọ̀nà àárín wọ̀nà òzùlé àbábá kíkà kún da su damuwa da razanin wadí kùsọ́dọ̀rọ̀ بيغتيو وإراده عن الله والدار الآخرة بيكفر ذاكر كسقون هو بيكفر ذاكر كيان كيان هو نوع وتعلقه بغير الله بيزال دابا عن وجه نبي صلى وانتقاره عن الله وما بعد يسقون نوع لكل واد منه شعبة فانكم يفضلوا يجرونه وكل شيء تعلق به وعبره من دون الله ينجون بين قد ينجون له بني وشيخون في بني ومجي صفوانا فإنه يصومه سوء العذاب جديات لك wajen azaba biya ba fa kullu man ahabba shay'an ghayra Allah zandon do daga wayen doci na ji sokwana uziba bihi salasa marrati abuja ya wuce abuja azaba da ya wuce zuta waje wanda mota wuce ko kashi wani fiye minci ko wani yagunan minci ko kunje yawon shi kunje sola kunje jin kunje nikano pata wuje àmọ́ òjò ga wuye ju ezu jẹ́ ẹnẹ́bẹ̀ ní àmọ́ òga wo mọ́mọ́ wọ́n ti wúwọ́ mẹ́ láfíà ní gbàgbáyé àwọn ẹwọ́ mẹ́ ṣíta yana ji damuwa ne alhaufu da su alhamu damuwa alhuznu razanin wazikin sadiri da ya bafi wa maɗani layan na ɓata biya nan aliradu hannun layi wa dari ɗafiriti e za ji shagala ke sokon ruwa iza e ma ji shagala ke alkiya da ruwa kula wa damuwa ni jewa wayo. nga be waje da fiye wuga cingo mayo laki kula je mi a damuwa ne waye niri kaza yo nga be niri wuci je da fiye ke ci ya gogo mayo kula je mota damuwa ne wa mota iri kaza yo nga ke biya je da fiye a juyi ku biya da su ya tumaki ajiyu ننه شاته جان خوف الهم الحزن ديك صدري بيبغي بيبغي انا ممونا واجي نسقو ومن اعرض عن ذكري فان لو ما الشيطان بنكا انا ممونا وجه كل جاهل قياميا yawa tazawwadu fa ina khayra zadi at-taqwa ewa zana zana ja alkhairi kana wuri da su su ku ila ja la bayan na ji su kwana ruwa ga la bayan na ji su kwana yau ga kawa da wa la wa ga je problem wa ga problem wa ke problem inda ko ji ganewa wa Allah ban fiye sakamakon miya je kamar ga wuce mafi sokwa nga jiyawe ngo wuyi ko ke jiyawe ya da su kiya lori ya shiga amma waga rayuwa la la haula wala quwwata illa billah yige dabara yi maje kagwa sai bi sokwe hasbunallahu wa ni'mal wakeel so ti ka ku ya yo wa ma bikum min ni'matin fa min Allah ni man dondo no gaje na daga ba so goboyo inna lillahi wa inna ilayhi raji'un waga lamari lashi yana waga wani wadda soko za ta hanta fasalila waga a yaƙe zo yaƙe soko wa ala lai fata wakalu in kuntu mu'mini waga wawanzu wawanzu da soko in tattalinku da rabbakun fasta jaba lakum da waga gube makiri yi so ko allahumma ko allahumma firin bi ma shirita allah ko ki an be za ne shi dai na ba wani wa ye zuwa ki so ko amma ga zuwa so ko wa zuwa jini wa zuwa shirya alkiyano waje labarin rubuci kayi na ji so kwanan wacce ya yi ya wuce ga Allah ya mafa da yawo yau ga Allah alkai da yawo yau to ya wuce na wallan ba da an nafa in ga kawa za ba jin gan azaba na mawajo igasar lafani gaje mahabbatun layi buye soko ngai wallazi zina amanu a shaɗu hubban illa a jiya al'ubu filla wadda wadda wugo soko wewa musulmi shi wewa mumini shi wewa za kirki shi wa mana gajiye ba wona ngai mana habbalillahi lillahi wa abu lillahi وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان لأنك وضعوا سقوط قلنا ضعوا سقوط ولا ضعوا سقوط ولا ضعوا سقوط إيمان ضعوا شان ما ذكر أقول مو بعيدا أما àdídí àlùrùngbù máa láàyè wèwàdà pàmbá gẹ́ni bí sòkwé yìí bò é ní wèláyà sòkwé ní ká wèláyà dáìrí òjìṣò nínú tó ṣírkà nga yìí tún sọ̀wé kú bí rọ́bì lálẹ́mí wàlẹ́dí na káfàrú bí rọ́bì yìí yá nìlú wai mara da wewe jiewe wewa mota ne wedenu wewe mi ne wetuna wewe ngichi wangi wewa nu wekofi weje bwefanka ne wawona ngole ne jio ne ji alhubu atabii to bweye tabi tabi dadana waje amfani jinuri ebo wulu na jiwo temo ko ibada jiya so abeke kenyan na shayin su daga al'ubu to biyo wuci da waiwa za wani yi na nga shift daga ubu to biyo da ubu ma'allayi yadda sanu sun hagu yau gurguru wato ga labarin wuci da ji yuri gawa boye nga wo layo ye ndoro pate wo le ko tan ko ya ta mo antiyo ye wo ci ga te so su fi hadi dar ko wa yu'adabu bi qabla wasuliya ta yahsila ye wo ci an ke ji wa baba ka ni yuje ne ka ni wo jiuna wo ge lele wo fe nana wo ga sele wo fe ji da buwa wo ge da zo wo fe ji kan aga ga aga ga wa ya e dia da فإذا حصل عذب بي حال حصوله كاكوني وجي أكي جاي جنم كاتي عذاب يا وبي بالخوف من صلبي يوني ويسنة دعوة شمو بوغوكم wọ́fọ̀wá tí ìwé súnà ya fún ọgbámú kọ́wọ̀ láàájẹ alhamu na wọ́n ti kí ọ wọ́n kéèdùn àní ń kí èdè ayé dé alhaufu yán ǹgá fọmi wá mọ́ ń kí ajé rẹ̀ kọ́ ilé kí láàájì alùhúsùnù yẹ́ kí láwọn ṣe láàájì yán ǹjájí kí ń kí ajé rẹ̀ wọ́gá kí ẹ̀bẹ́ ní ẹgbẹ́ lábẹ́ ti wé ìrìyànwé harun ẹ̀kí ẹ̀ láàgbò ọgán dínkù sọ́bìrì kí á lọ́ọ̀ kí lásàkẹ́lẹ́ jẹ láàdé ni ẹjígájọ́ gẹ́ nínú wọ́n ti gan western jews ní gbọ́dọ̀ àti láti ní gbọ́dọ̀ àti láyé western kid a náà nẹ́kẹ̀ ní gbọ́dọ̀ gájí wúrúurú àlẹ́yìn wà ní wáìlì mọ́ ọ̀rọ̀ dáti bẹ̀ẹ̀ náà ne. sai za a salama ta da ke niman na wasu da waje ganda gobe da hannun gafin wa ishtar da azabuwa da yi waje abin da ga tsananiyar azaba daga agagan fa'adi sanatar ganin alwar da lazari ya zai dani na ne azaba yi rubuta da yake zafi daga yi yoro ebo kibo wa labayin wuce amma rula ga a sokon kula bari da kuma sọ pé ìyà ni yóò sọ pé ìyà ni fí o sọ o sọ pé gbogbo tó sọ pé kí jìyà ni o jẹ́ nìjẹ́ ìwé sọ pé káàmì láàjà ní àkúrí jí nígá tíbi tí ìwà bá fara gbèsè jì wọ́gá lámàrí láàjì tọ̀ ní yẹn ń gbèsè láàyè jẹ́ àná wà jẹ́ àkúrí káàkùn mú kí ayé jẹ́ náà wa layan ma laban lamarin na kawai ya soku wa layan babban wa amma fil barzakhi amma barzakhu fa azabun yuqaribuhu azaba na ga Allah ma fagani duniya alawul kirai etan yajigan Allah ila ja'alu na wa ba guyan wa shi bolo yani waye ni ci ko ci wa ki ci ci waye boye na timbaro nan daga amerika germany dubai india ga ba shujo amma wa ci an da yani o wa ci ne ko da masu gata kullu nafsu zai kalbi zo so etan soyan wa gabe yan naji benyo da mu sáwọn ìjẹ lákàtú jí ńlá àwọn ọmọ ẹ̀ sàkífìkẹ̀ tí wọ́n àwọn ṣe jẹ́ ṣe yá sáwọn ìjẹ lẹ́yìn tú ńlá àyẹ̀yìn ògùn yà ní òṣè jẹ́ ṣe yá sáwọn ìjẹ láyé jí àwọ̀ ilé láàmọ̀ jíbe yíò ní òṣè jẹ́ ṣe yá láṣà sáwọn ìjẹ lámọ́ta àwọn ọmọ ẹgbẹ̀ mọ́ta ẹgbùn ní òṣè jẹ́ ṣe yá wani alamun firaki wanda biya wuce wani warayi marzakun ilayen ruwa su wa alamun fawaci ma fatawu gangani bai ta yi na ciwo gwane minan na'imi lafini ya nima wuce kwaji ishe galihi bi zidihi ya bani wa shagala bi opposite yushi ne? Rura shagala bi opposite yushi ne? mẹ̀má kúrò lé èyí lẹ́wọ̀ ẹlẹ́mẹ̀ta chíbi nínú ẹlẹ́wọ̀ ẹlẹ́mẹ̀ta chíbi ẹnu da zikiri shi alábi zikirin láyé tọ́tùmọ̀rí wùrùkùrù nínú ẹlẹ́mẹ̀ta chíbi ẹnu wọ láyé máa ní ọjọ́ kádẹ́rẹ wa an turu nínú bí kàdẹ́rẹ̀ wa ma asabaka lam yakun li yusibaka wa ma asabaka lam yakun li yusibaka mini ene lẹgbẹ tí a ti bí ẹna wọ́n tí ó ti ní ìmọ̀lẹ̀ ìsọ̀kọ́ jí àwọn náà lé sọ̀kọ́ yà ní ilé ó yà ní ìṣí ó yà ní láàbíà ó yà ní zọ̀dà ó yà ní imí ó yà ní èyí ó yà ní ìyíṣìyí ó yà ní wọ́sí ó yà ní kànzán ó yà ní kànzán wọ́n lé ní ìmọ̀lẹ̀ ìṣẹ̀dẹ́gbùrọ̀ ọ̀gá ìbọn wà pàtó ìwé ti bá razan ne milaje mota ne ji wani waje abin wani safiya razan ne milaje yuruci kuna bata ilina ne ji wani waje abin wani jiya wani safiya kawai ga abiye yuruci kuna bata ilina mai yanku baba wa yanan ko hajjira ma waje ya ko bici wa koya bici niwon zabeyin ko shirin yau so wanda ke wabiya ki cewa shi zuwa a shawa ne ga su ni mai yawo dangu so wa shoci ni mai su kuji wani mai wance maza ta azu la ku wasu wasbir alama ma asabaka tibiru wa sabiru wa rabitu wa taqulla wa lada wa lada je mutashi dini ne lada je mutashi na ya guji ya so ko na in shakartu la azidannakum ya gaji ya soko soko a biyu mun fahimta wa alamu fawati ma fata min da yula bi bishghali yudihi wala ni mo chuko ja chugo e wala wa ji shagala be mu ci kai na yusubuna kutun di di da shagala da wani kirja wa alamu al hijabi zaki ya kuka gare shi da yamma wallo mini yana jiuna hijabu ya kada wata kaji ba mini su ku wa alamul Allah allati taqtawul akbad wa alam ganin ya ce ya alhasra ezuchu ezuchu tira gonge ya fungwa taqtawul akbad na ngaza wato razana da damuwa wucin gato an ta da la la la la la la fil falhamu damuwa wal ghamu bi mani wal hasrat bi zufu fili eh, ya ce ube والحزن birazana ta في نفوسهم نظير ما تعمل الهوام والجدال في أبدانهم razana da ya mani da tashi hankali da kirgita wafe lotu da ya wafe lotu shi ra'ayi da wanyo kemina alhawam ya e soson gishi wajidan da kwankwanji wajen fi abu dani zane kamun mọ́jọ́ mi dàda tí kẹ́mọ̀rí ẹ sọ̀sọ̀ ń yìí kó kọ̀ǹkan yìí pátán àfẹ́fẹ́ ti kí ọ àfẹ́fẹ́ yìí lẹ́ fún sàárù ìgbẹ́tọ̀ ìjẹ́mí ẹni yẹ ti sílẹ̀ tọ́lọ̀ náà á ti gàgá ràzẹ́rẹ́ kọ́ọ̀fù àhámù gamuru hasratu wajide barbar daga wasu yake jina fa'ila izi halinci yan tafimin azabu ila nau'in huwa a daha wa amar azaba ga zuda na tsohon ga wuce rukunan fa'ina haza min na'imin man yarkusu kalbuhu tarban fa aina hada babu wannan nan min na'imi daga nima ya man yarkusu kalbuhu ya zane ya gbawai ya gbawai za tarban zai giyar ta ne karbunan a ajiyayyayin wa farhan gangani be yegba fe wa unsan gangani be yegba tachi bi rabbi be tsuri role cewa ga be yegba zanira zanin alghamu alhuzn alhasratu yegba zane mai rina zane rina da gugunan gangani be zanen ya fa da kwanciya an kali biyar ci wuta ya gungunan sai maza yi da ya gube Wa wasu ya kan ilayi da shauku na wani jelo ya sako ne yadda ya ba gudu ba su ko kuma ka da zuri ƙarar mai fari amal amalan saliha gama na nan gaman a ka liƙa yi a habba allahu liƙa abu wa man kariha liqa Allah sana magana ku ya gugu be so kwena kariha Allahu liqa Allahu sai cha na wala wa ku gangani duniya abun wasu ya kan ilai ko warkiya an bi hubbihi e da magajira hafi da gaje mutacin bi hubbihi goye su kwe wato mani na cibiyar mutacin bi zikirihi da fifayen su kwe hata ya kula ba mun fi hali nafsi hati babu da zanuwa ci mini manjo mini al'ari tuna jo na shi yoso ciye ayya yoso ci e wata ya muku yoso ci al'amarin guda ba soyaci a jeboye soyaci ganyen dondo yana magajiya wuce wajen soyaci a nuka ga ya jeboye yi ya ji amfani bu ekiyar adana a jeson bayan soyaci wani zai kunshi a ji a shi shaja jagen wasan ba ya gbafan wee wee kuma akharu zanen jigan in ka ni halu jannati bi misli hadhihi al-hal ẹgbẹ́ ni àjẹ́lẹ̀ ìgájẹ́ àlìrí iná ìlọ́gbẹ̀ fi àìṣin tọ́yì lálẹ́jà àtẹ́ra ayọ́ wá ń yóò mọ̀nà ọgbẹ́ni mẹ́yẹ gẹ̀rẹ́ ẹlà ìdẹ́mú wà ní orúurú lọ́pọ̀ wà ní orí olùkọ́yà wà ní orí akìtíyà wà ní orí akìyà wà ní orí mọ́tàkọ́yà umejefi umejefin kuma labarin fata ku da abasoji maroka cikin laji bada waje abile ne ji zaji damuwa ne ji damuwa ene ji zaji razana ne ji kiyayen waje razana ene ji zaji shagala ne waje shagala ẹni ẹ̀yí láì fìrìyíta ní wọ́n lè rí àá wọ́n lè fìrìyíta kò jà ṣú sàlámọ́ sàlámá kò jà sí ìjọba ṣe ń jẹ́ wato zango ce wata caji zai zuba tuba ruwan yanzu kan wa ijen da kwaye za ta wuce zai kwata cikin mami wa wuru wa ɗoro ga yanzu kuje ni wura sọkúlá wọ̀nyí tí ó yí makanta wọ̀ tí ó gbá kòránù kánúrò sọkọ́ àwọ̀nyí tí ìzànẹ́kánúrò lòwẹ̀ ní sálàdẹ́jẹ́ mú yóò sọ̀pá àwọn èèyàn fi ìzàlẹ̀gẹ́ àǹkárá àṣùgbádé lóòsù ìjìnà sọ̀pá àwọn èèyàn fi ìzàlẹ̀ chékájẹ wáàdí wọnà sọ̀pá àwọn èèyàn fi ìzàlẹ̀gẹ́ tẹ̀dẹ̀bùrí alìkùránì náà ya kakuna wa waje ya soko kakuna wa wela kurji kakuna wa gaci na wela gafara dole e e sai e da yi dabo haliri na shiga ta biyani ne ba ta cina ya ta biyani su kuma buzo amma waɗiya sun ga da ba za mu ci na ewe jiji na azun amma da su ruru razana ruru tashi hankali ruru kila in ma shiga ke ruru ilimin ilimin ilimin a duba

ويقول الآخر أن وشيغان مساكين اهل الدنيا زي في جون المسكين جايو خرجوا منها عجيجو وما ذاقوا لذيذ العيش فيها أما الله أما أما وما ذاقوا ألا دوالونيا لذيذ ما لذيذ العيش فيها ينمدن جونا يرعيونا wa ma za ku a fiye ba ma fiya amma ladda gwalon na magayi wana a cikin mini bayyana ki alansa ma fiyo ga al'ubusin ma'abatula wal unisu biyu waje buyo ya soko ya gbanwa mọ̀lọ́ ciwon ta gangani da tsoron ba soko ya gbanwa cinta da tsoron ba soko ẹni sọ̀kọ́ ìyàwó yẹn tuntun òjì ló ń ṣe gan wọ́n ẹ̀kú lè àkàrò láàrín ṣe gan lọ́wọ́ àlímọ̀ ìmòlò dààmú ti ṣe gáte wá àbùná ìmòlò ti bí gíjì yẹn múlìkì ti ti ma na alo fíyìí alaƙe na dainin gwana da jaladuna alaihi bisiyo da agaji ko shi láti agaji ko shi láti wúlá láti fi láwà ẹ̀yẹ́ gẹ́gẹ́ ní ṣáàgán ẹ̀rọ ohun tó ní wọ́n jẹ jíjá rẹ̀ a máa pọ̀ sí àǹkà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kàtùwẹ́ bíbí orí àtújú báyìí ni wẹ́ẹ̀ fún mi láàkàrù alójẹ gan inna fi duniya janna ga lalle hakika janna aljanna da mu man lam yadkhul ha lam yadkhul jannata al-akhirati da ne ga da aljanna ya ba na wa da aljanna ya alkiyar wuce gana ki wuce gana mahabbatullah wal usuli ebo na mahabbatullah jizalo ashauku ila ruhiyatillah ne dai shauku wa ba waje soci amma dai le soci je ba ku ga janje ni ngama leza jipalayi ndo fikirikyo za ma te pa ya alkiya ne bozo buja nyima wani tanzo nan su ma kaddamar da gadi wataƙulla ga balle zai lutulo ya alkiyami li haza fali amalil amiluna sai kuma ci gafi la ya safi nuna sa'atan wala ya safi a lufata amma a dubbai gurwa ga bala a dabi aksiru zikira hajjimin lazzati ebe ku fifaye ne bai makarau ne rayuwar mawuce nuca efo da efo na jorge na gairo efo nwaci gada sashi rayuwar gogani da wani efo utilize lokaci wani mutuki wani talaka shishi ya su ba ji zuru ji mawai ji ji wasu ko yi jẹun lóṣogbo gbèdé ga ìdá kí ló ń lu ìdí àrùn jẹun lóṣogbo anala òfin òṣìṣẹ́ òfin ọ̀sẹ̀ tẹ́lẹ̀ kíá òfin tún tún tún tún tún lè fẹ́ lọ́wọ́ kàrí ajé àṣùgbà náà fẹ́ mẹ́kí káwọn ẹrú kìrìọ́ wọ́n sọ ìdílé ìdálàdá sí ìsára fẹ́ jẹ́ káàtẹ́ fún yìí sai ya kuka da mambawar yau da da sallah asuba ne ke ji asuba su ruwa masu da hukunci hankali ne mu kuji na ke wulaci masu na jira kayi sun yano nole ba ta talaka ne le ne yore da ne contest ya goma da ba da wale ga le na liyo eh kun hankali su a mintin na wajen saduwa a juru da wani kewa ga yadda gane wuya wajen laila wajen nara ma'asha amma yabo tsabar razana da alkawfi a ta lokacin yau gajiyayye na su wani kiyayen wani ma'ashi turani tánàkàlẹ̀ ṣíṣì ń ráyí kan sọ́kùn yíò yẹ̀ wúrú òfin tashi wani wanda ne kan kuro sunan masu juga masu juga ya bala ne ko wala tsallafu gasa amma bayi zana a cikin wofin doro ẹnjí ti sọ́bọ̀ káàkiri jíná ní pẹ̀pẹ̀sù ní kànán ní greece ní gbòòjìjì ní káńkìkì ní iná ní àdàkọ́wé pàtàkọ́wé jíná lòjọ́ náà tí bà tí kúrò ṣàgbọ́n alájì gáàfàáwò wọ̀nyọ̀ gá sáàbọ̀ ìnẹ́jì problem jálàkà kájá àti kájá ojú òjì rá sí ẹ́ ṣígbọ̀n mọ́jẹ́wó ká kó sọ́wà lé gan-an gan ní ìmọ̀ ẹ̀zà nga wọ̀ mọ́mà nígbàtà ìwà ẹ̀yẹ̀ ayẹ̀rẹ̀ asọ́rà alamu bi sokwa lo ya alamu ni mana waji ya wuji ne amma ga ni mana sokwa ji ya wona nga deje sababi na ga wo sokwa na mo ga lugwa emu uliki ewu makani ilimi ofisi titi na sokwa ji ya nga abeje ga wo ga so kuɗin noma ko mun fahimta faya man ba harzawar ƙari biya bukatun saman ya wani rabu wani wancin gangayyar da su kowace rayuwa wani don gani bai goye sokwai da alijiyar ne bai yi sokwai ne wa wuce ku biya bukatun saman gani bai wani يولي شيطاني وغبن وغبن كل الغبن في هذا العقد والأصارة نقع أصارة وقد وشيئنا والكيان وقواشيش وهو يرى أنه قد gadina fai zalam da kullaka khibratun bi qimati silati kaga waje ilimi yake maya yana kuna fasal muqawmina giza ne je da su wannan ga yana wai ga wani ina lawaje so bayan soci insha Allah waje yarda soci wacce a ga daraja alƙiyani

تشرع بأجل عصارة يا لك عني ما أغنى عني ما لي لك عني سلطانية يواني من جنم جامية من جنم مجنة سلطان جامية فيا عجبا من يضاعفه فيا عجبا من بضاعه ما قا الله وش الله وشريها كو هي ما ما كده نين وجي يكون لا يوش لي سوكو ان لا شرا ان المؤمنين ما قصوا وعلى قال لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون من بنى لله مسجدا هذه مسلاتي يا سوكو يجونا bana allahu lahu baitan yujlisu ba'du in sha aljanna man salaka tariqan yuntabasu fihi ilman sa'ala allahu lahu bihi tariqan la so safa tu safa le ko yuru ga ya aljanna ko aljanna ko ana wa katil yatimi fil jannati ka hataini ni bi zane na yadda le de kujine anini ngayado aljanna man satara musliman alga sa fil muslimina satara wallahu fi dunya wal akhirati so da ku so bin jodo alkiyami kujina nan aku na wata yi na ina ga lawa ji alijen na ngawa da waye yari uzo ina ga ga wabe ne ngawa ji ga wani ebo wace wa yi nule kiyo eh nule je ne ji e la ga don ju ko o ga ji sa te ji ko pa te u ba ga yo milangile mo nga zuyamu neman zuya mun amma ta ụga ganwa zuya ụga so ile zumun amma wara rayuwa wakiliya wajen asara asara na wake jina kuke asoto ile zuka fita yawace ya na

min bidati ma aka Allah mu shari'a eh mamaki da ga waje na kuna eh, ma ko kai waye waye shi wa saman wa jannatul ma'awa ina ma ga wa bata wani ne aljanna alaina silatan layi qali alaina silatan layi aljanna ngo le gogo musu kwa gwe ne jana etu ma yi wanja sun wa da ikhlasu jide mutaba ati káàkiri ń jẹ́ ọ̀sọ̀ wà wo wọ́n sàfihàn lẹ́bí jẹ́ra aláyé yìí akìbì tàbá yíò ga tuci gwa ambasado na gwa tango nga wace ku kuma ne wa wọ́n saman a maza ya assurance ya gbata wa ga huwa rasulullah alaihi sallallahu alaihi wasallam kamar da annabi da ne ga kullu ummati yadkhuluna aljannata fata don da aka da aljanna illa man aba fi zananan wannan mana sa ni da daga mutumin nan ga da aljanna wa man asari ba wajen so ga nago a shekin ga aljanna da ta kinji ne shi wani kiyan dúró ojú jí méjèèjì lé abẹ́ ní dúró pẹ̀lú ọ̀gá tó kí ìpìlẹ̀ ìdọ̀lá aláyọ̀ pẹ̀lú fún àmì àdá tí ó ṣe ta ìkọ́ ìrìn àdá iná aláàbò bí wù ajẹ́ra man àfẹ́nà àmàlà kàríkà ló jíríjì náà sọ̀kọ́ ìta yàyà wákàtí bí ìta bí èyí nà ní múlò ṣàwádìí ṣe àyíjẹ́ nínú wẹ́wọ́ ti kún ya sọ́wọ́kí bí ẹgbẹ́ yìí ẹ̀kí alhawan wẹ́wọ́ ti kún da ya ẹgbẹ́ ìzáka ni ha zafi rẹ̀ abin bí náà da yí fàmọ́ndà lọ́wọ́ za ka yi kúrọ̀mù iza ka kana hada tilu abdin bi nafsi abake wuce ga inda na ji da cimina faman da lahu min ba da zalika alquran zuwa ne ga zuwancin wawucin da ga shi shi wato bi ta tori ne ja jiwo ba ta da washi na ja lawa ya da ba ba ta da washi ya da ci da ciwo ciwo zuwa ne ga na wala ne shi no kuma yuri ni mai yi ilahu zane ga su na wago janji wani zane ya mutunci zanen ce ne wajen jita a wajen mutunci jita a shirin yoso ebukos galibi zane jiza amfani wani wani jenu ga aji ciwo amfani ni jiza na alamu su fata ne ran yanzu so ko yawo na wahala shi ifi kúyàwó jí dáradọ̀ bá ṣe àtàrà pàkùrá náà ṣe àpẹ̀lá tòrò wà láàájí yóò wá kóyá àbùkú tí ẹgbùn èdèdè láàṣẹ́dà ti pẹ̀sí nínú nàìjíríà gúdábùn àmàrà bí sọ́dà kàtí àwọn màrú tí náà ìsìláyí bẹ́ẹ̀dẹ̀ náà kúyàwó kágbó náà gáàjì bá dáàjì tẹ̀wá bí ájì ájì ájì náà fíra yìí náà wà وكثرة الوسائل المساجد نجو قاعد دابي لو مسلاشي دابي لو مكانتا دابي داغو داغوينا وابتلا قاعد دابي دابي كامل يجو بيجو على فيديو إلا قاعد شمسارة وإن ريانا واسو كان لا جيتيو ما أتيو جيبو sáàmì tuntun ní gbẹ̀gbẹ̀ àìjẹ́ ní olè kú lánàá tí ó gẹ ìmáà ní kú ìyá àìjẹ́ náà

aina ya tsasta ko babu wani wani wa fi ma an fata wa boye ma a ki furu nan masu na ajiyar gare inda lalle ne aku ruda walin ya ta ma zuwa yadda na aku ruda fi gudunin nara wani ba sai ga yau shi ba wani yana mai da damu fata da yan ba su koyi na yin zagen mai dashen yan ba su koyi ruwa yin zuwa yin mafa yan ba su koyi lara a zanen biyu yan ba su koyi da ta shi hankali biyu yẹ bá sọ pé láti ọ̀pọ̀lá gbóòn wà àlejò pẹ̀lú ti ẹgbọ́n tó máa títà rẹ̀ títà àjọ̀rán ẹgbọ́ kíbo almasir kó ń gáyì fásẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ tí ó wọ́n mẹ́rin yìí ni láwọ́ fama da wani mukrid inda ma ya faru ma ya sha zanen coci ga agbani sai za a dan wani alaci wani na coci na abin na wajen ẹni mai lagaje bayi ta sọkú ne ilé ba sọkú ìmọ̀kayì wéèlì mo ti lọ kọ̀wá ìlú méjì fàníbẹ̀rẹ̀ tiẹ́ lọ́ba ìgbóǹdò fọ̀rẹ́lẹ́ dẹ́wọ́ mùsàájú dẹ́wọ́ mubahu dẹ́wọ́ makaru dẹ́wọ́ haramu dẹ́wọ́ àmọ́jẹ́ ní kí lè gaba ìgbóǹdò jìnnà na mai kwaliki ya yaje wato kallon na ainihi wata shaga wani lulu ma kawo ya tsoro ya ba shi a gangar da ci ma jiri ya tune da gano jiyonu ta ya yi kiyanu da a wanda ci kwaya daga alba su faru da alba wadatu fiye yawma yuwasu chiwe chiwe sokore waga je chiwe ta sokon ba an bego ba an bi le le chiwe na ga ji da abu amu ke da pa ta me le le le chiwe ma wa gba yi ta soko o ji da nji pa yi so pa ku ni so ko fasu fasu ni na ni lọ́rọ̀ tó ń ṣe ìgbẹ̀sí rẹ̀ sì kí a ṣe ẹ̀dá ti ẹ̀bẹ̀ síra ń jí imagination yẹn gan ẹ̀dẹ̀ ṣíṣì wọ́n ṣe tí a wọ́n mọ̀ jẹ láfíà wọ́n ti gájọ kú wọ́n mọ̀ sí ìlà àmọ́ sai na ji wa amfani da wa da giya wa lejan wani zana da giya an ce basira mini yanayi kiwo bai da kiwo lemba wa min uku ba ci ha an da ta ni basarar na daya zanen bayan yayayyen gwazawa an yi wa ya wuce wata su yi hu

amma ẹ̀kọ́ na ṣùgbọ́n ajé ìlú nínú ìṣòlù ku ìdẹ̀bọ̀ lọ́nà lẹ́gbẹ́ jẹ́ òun kó wàláwọ̀ ákàrẹ̀jẹ́kù nínú ìlú màájúkù ẹ̀ẹ̀mọ̀ tí a dẹ̀gẹ̀ bàkọ́ ẹ̀yọ́kú ẹ̀ẹ̀wà ne a dẹ̀gẹ̀ bàkọ́ ẹ̀yọ́ látàlẹ̀hù na ṣí ajé ní ilé náà a àlẹ̀kùnù sánmà sọ̀kọ́ wal absara gangani me eye wal afida gangani me yẹgbẹ̀n wọ́le eye túbá yẹgbẹ̀n yẹnlẹ̀ ìdẹ̀mí ala tó ṣe pẹ́lẹ̀ ìlàgbéwàgbó àkọ́ àndó lè gbé láti jìnà wọ́lájú ngamala ìlàgbà àti ẹ̀túbá mana eze ewo gan eza iye iye la yi eji yi lóde ètí ẹsẹ láàrú ìlú mi lẹba náà àdéhùn sọrọ mi nyọgbó ìdílé àyẹwà ẹlà dọkọ ǹjẹ bà wá ẹkọ ń dọrọ ẹ náà máa jẹ láti ọba wọgá jíwú náà wọn á di jíọ ẹ blọ́ọ̀kù blọ́ọ̀kù náà látẹ́sùn òye àádọ́lù kùránì wọ̀lú òfì ńgáṣí máàlù kùránì nínú bàwá bí àzàmì fàmìlà ila gaskiya ji don amma kiya zugan ya kiya bai zane ẹ̀ka ti kí wọn ẹ̀ka yẹ bá mọ́ kíkí oṣó ní wákẹ́lá ní ojú ẹbà wọn ní gájà àbí ẹbà wọn jẹ́ àlú àṣọ àbí àwọn fi àzáyù wọ́n tẹ̀lẹ̀ṣẹ́ sí àbọ̀ wà á sọ̀rọ̀ wọ́n tẹ̀lẹ̀bọ̀rú sí lára àti kí ayé èsì nà ìsúnnà wáyíwáyí yìí yanayin kirki na sha lawu ga yadda biyu a cutu sun na ndị kò ní kẹta ìrúnmí lájúwà wò kábà wúrá síkátà màlú sunwó wọn àlẹ́yà ẹgbẹ́ jíbo tòrúkù ní yà aláìlá ẹ̀bì na Nga limamu malik wa ga limamu shafi kuma bai limamu shafi yi muka da imam maliki wo bani wa huwa Allah ta'ala lamma shama bi shafi ka kuna limamu shafi guda imam maliki nan wa ra'a tilka al makhayi uciye eyin bi zaka bi basira ya limamu shafi yungar inni aramba tara kadi alka ala qalbika nuran ni ne so kwa ke lade mo wo imam shafi fala tu firu bi zulmati ma fi askena ga shuuru de ba je ko ni fi mu asha emi da tu so ko ya ki lembe so ko me bi ga shuuru na malahin ga zulun zuluma tun yau mai kiyamanci zalunci wala ba shi kwafi da ya koyi alkiyami zalunci wala ba shi kwafi da ya koyi alkiyami ga malaifa alkiyami ga tun zai shi da imani na ya tsaro ruhu bai na alkiyami asiyawa sai dazan da yi gurwa gama laifin kai rahima wallahu ta'ala nke gama dari sa'i ido ga yana ga ta bangara firamu sai zaji da mu asiyawa sai yanin babin gidu wani shi asiyawa sai yanin wa ga swangina na kwani wani shi asiyawa sai kalkaukabu turri wọ́n jẹ́ àtẹ́nẹ̀ dán gbígbórógbónú àfẹ́ ìyá náà ṣe fìtílà òṣùkú náà wọ́n jẹ́ àtẹ́nẹ̀ dán gbínú àfẹ́ ìyá náà ṣe ààrẹ rẹ̀ kánùrù àti bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ fóró yìí náà lánàá tí máa kẹ́nẹ̀ dán gbígbórógbónú wọ́n àfẹ́ ìyá náà ń dá tẹ́ ebe tibo wulitan biya imani rikici da yawon bukari waje daga ishonin kwangayi na mana munafiki za su tafi mana rasiran a kyaga jijiyar gani a shagan mumini shiga unzuru da dakta bismin nuriku kayi su daga aske go filar jihu waraku a ga yaje ba da yaje falsami su rani ne wa su ba zo kima jirgin aske ne ya zane shi da yi da da fa ije wa lokacin ije wa jikin ije wa lokacin a sha ma fiye zulmatu sa'atu maje nuru su kwaki wani wala ya zalu hada nuru ya ruhu askin na fi kududu wa yadda mahillu ushafin loki wọ́n láàmù nọ́ọ̀sì èkì bá ìkò ẹlẹ́ bá sọ fọ́mọ́ ya kúwá wọn àti ẹgbọ́kágbò àti ẹ̀fẹ́rẹ̀ alkalbu fi mẹ́sì lẹ́yìn ìgbẹ̀yìn hálẹ̀ ìgbọ́lá ní ìṣàlẹ̀ àṣì ìkò àríṣì nínú fọ̀kánlẹ̀ mọ̀lẹ́jìn yaskutu fihi huwa la yusiru la ya guki guki da na guki guki na jiza na kana iza ga ya guba ma wa iyayen wa je basira wa ka ma kharaja bil layli ke da nan ne yana wa tiyaye shi fi tariqin da ya ko za ci mahalikin wa ma'asibi na jiza na kana da ne ya girayi ne faya izzata salama nga abinci da azu ya gwaji aci ya gogi igidi ti wowo tunan a shara rufin ya yi shi ẹ̀kọ́ na mú kí ẹgbà ni wọ́n ẹ̀kọ́ ẹni jàjú àlẹ́kánú kíńkèrè ẹwà garanta ẹkan kò tó ìdájà sáfù yìí ẹbà gbọ́rọ̀gbọ̀rọ̀ yìí bú ṣe

wasu ya ci gabanin da kinin sayar shankar domin ya don har yin mutane a yin shiko ya haɗu kuwanciya wadda ta yi da sun yi wasu kawo cikin jinin sun za ka mulki. mun ake yi gaje dadi zuwa a yi cikin barzafi shi wannan ne ba su wannan ga shayin tiya da barzawo kabarin kabarin shi ji shi kofi na nga mala la kirki kuda jajali wale zashiyar kabari wa mala'ikar yashe birnin ko kuma ke lejo zai kabari wa ga iyan talabi wa juka riba shirin bilkhairun ga ana amurka sali ni ga ibi kirkin wurin ya zama ga yin lokacin jeje wale zai kabari na wa abu ya yi anan jari zai yi ga ana amurka sanyi ni ga ibi kirkin wurin fantana alkamru zulmatan gabarci ya shirin shiku kama kalan da biyu kyan alin sallah sallan nan inna abin kuburu lalle kabarin na shi mumtali ya tun ala'ari ya zulmatan in ga she ya zai ci wani da ba shi kai wa inna allaha yuna wuro hali salati alayhi ko a salatu mana a duwa nan mai baya da gafara shi nan na sakwaga láti ẹ̀dẹ́gbẹ̀ àwọn fún ìdáka rẹ̀ rọrùn máa ẹ̀fọ́ àrìkí agbègbè tu òṣìrẹ̀ ìbára àgá àdíta ìmẹ́kí nìyà kálàkànáàkù wàfí ha ní ìrúkù wẹ́bìn ha ní òkèrèjúkù tààrẹ tẹ́lẹ̀ òkúra yóò mẹ́ ẹ̀kúrùn náà sú ní rọ́bìn alẹ́lú alẹ́tì ń gá rúgbé fífká نجي كرارانا يراو كدو عالي حتى يصير الوجه الأسود حارف كذا قاتشي شكو مثل مثل الحمامة بجي أسوشكو فيا لها من عقوبة مصابة شعفوان لا توازن لذاك الدنيا دي أجمعية فقا عذاب أي جنة وعيسن تاتو دي من يزاوي من أولها إلى آخرها ليس أبو حتى كرشيها فكيف يصف في الأرض فكيف سوى عليه يصف في الأرض بيرويوش المنغص المنكد نا رويوش ولا يزوش المسلم بيبوشي في زمن وصاعد من النبي da zamani da coya kudu wallahu mutta wani yanzu mai yin ga wani ne ba su kwada da ke basira ta yana jin amfani da wade ne ya ce biya wanda za mu cewa ba wala to ba wula za mu cewa bai da shi to ba nun shi na mawa ba ke yi limina a jin amfani na ruwa bai ba nun shi na mawa ni biya nan kwamba alábẹ̀ẹ́rẹ̀ láyé náà jẹ́ àǹfààní àmá kúgbà òjájú àdàjẹ́ sí àwọn àdálọ́gbọ̀n a ṣe aláṣẹ ìbáṣọ̀gbọ́n ìdí gẹ́gẹ́ níbi ìzàyọ́ ibn rajab alhambali lítà ti yán ṣẹ́rọ àdíkù máa fi bá lè jáyé ayé ṣẹ́rọ àdíkù máa fi lè jáyé ayé asara nan a cikin nabi faruwa nan bàbá wọn á jẹ́ àjìrí wọn bùrá lè ní gúnyù sàmìlá jígún ẹjíríjà wọ́n jígún ẹjíríjìgbó wọ́n jígún wọn bùrá lẹ́dá mú tí bó wá sí ìrìnlẹ́ sí náà ẹ́ jìdá ilẹ̀ lájúgbò ewo shi o kuma kukura da kuma ba mutu guyu nan a cikin salmanin khasir salmun hannun kinan a ji hasara ne mutu da jamfe lagayi zanen ne basir a zanen waje har